kò ṣe é fowó rà ó ti dájú ẹ́ bíbí ire kò ṣe é fowó rà ó ti dájú tán bá ti bí wa tán ó yẹ ká túnra wa bí dáadáa mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáláyé ṣàlàáfíà ní ṣẹ́ẹ̀jì síre ṣẹ́ẹ̀jì sáyọ̀ ṣẹ́ẹ̀jì sàlàáfíà ṣẹ́ẹ̀jì síbùkún ṣẹ́ẹ̀ṣẹ̀ rojú láti lọ bí iṣẹ́ torí ibi iṣẹ́ tẹ́ ẹ bá lọ yẹn ìbẹ̀lẹ̀ ti máa rí owó owó dẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbésí ayé ẹ̀dá Yusuf Olúbùsọ̀lá ni orúkọ ti tèmi mo kí káàbọ̀ sórí ètò wa ètò yìí Hello Africa níbi tá a ti máa ń fún yín ní gbogbo ohun tó dáhùn mèremère àwọn àlejò lónírúurú ọ̀rọ̀ ìṣítí ìmọ̀ òye gbogbo ẹ̀ ló kún fọ́fọ́ lórí ètò yìí ẹ má dẹ̀ ṣe gbàgbé láti tẹ̀lé wa lórí gbogbo àwọn official platforms wa at official black drum tv lórí facebook at official black drum tv lórí twitter at official black drum tv lórí instagram and of course on our youtube black drum tv one ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lórí ètò yìí a máa máa fún yín lẹ́bùn lóríṣiríṣi ah já já já já ẹni fẹ́ miss out àwọn ẹ̀bùn wa wọ́n ti wà níkàlẹ̀ kí lẹ máa ṣe ní kété tí n bá ti fún yín ní ìbéèrè yẹn ẹ̀yin ẹ̀ ṣàtẹ̀ àtẹ̀ ránṣẹ́ location yín location tẹ́ ti ń wò mí yẹn ẹ tẹ̀ síbẹ̀ kẹ́dẹ̀ tẹ ìdáhùn sí ìbéèrè yín ẹ tẹ̀ sí oh eight oh six seven five two one four five five lẹ́ẹ̀kan sí oh eight oh six seven five two one four five five tàbí kẹ́ lọ sí at yusuf olúbùsọ́lá tàbí kẹ́ tún lọ sí social media handle wa at official black drum tv káàkiri lórí facebook twitter you know, instagram and all that and of course your youtube ẹ jẹ́ ká dókè lọ́ọ̀ lóníṣókí tí a bá padà dé oh my god àṣà wa àti èdè wa lọ́pọ́sùkàn tá a máa máa yànnàná mò ń bọ̀. a ṣì ń tẹ̀síwájú lórí ètò wa hello africa ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe ní gbogbo ìgbà ẹ̀yin náà mọ̀ pé tí mo ti ṣe jókòó báyìí àlejò ti wà níkàlẹ̀ ha àṣà wa èdè wa kò sóhun tó dùn tó nice ti kọ́ àwọn ọmọ wa míì tó wà nílé gan wọn ò gbọ́ Yorùbá mọ́ lókè òkun àwọn ẹlòmíì àwọn aráàlú míì náà tún kọ́ àwọn ọmọ wa ní Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo gbogbo tó tan mọ́ Yorùbá àti àṣà àti èdè gbogbo ẹ̀ la máa yànnàná lónìí torí a ní bàbá àṣà pẹ̀lú wa all the way from Canada wọ́n ń ṣiṣẹ́ takuntakun nípa àṣà àti èdè wa nílùú òkè òkun lọ́hùn wọ́n sì tún ṣe é ní Nàìjíríà wọn ò jáwọ́ in person of ọmọọba Joel Ọláníyì Ọ̀yátóyè. Ọ̀yàtóyè did I get that right aka Baba àṣà tẹ bá ń gbọ́ nípa àṣà nílẹ̀ Naija lókè òkun ní Amẹ́ríkà ní London káàkiri àgbáláyé àwọn gangan àwọn ni wọ́n ń gbé lárugẹ ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kú déédéé wòye mà. yes o ẹ bá mi káàárọ̀ ara lé. ẹ mo kí gbogbo ẹ̀yin aráalé àtàwọn tó ń wo ètò wa lọ́wọ́ wípé a kú déédéé wòye a dẹ̀ kú bí ojú ọjọ́ ti rí àlàáfíà Olódùmarè a máa bá gbogbo wa gbé ṣé dáadáa la bá yín ẹ ṣe mm. púpọ̀. ẹ ṣe gan ni bàtí èpè yẹn jẹ́ wa all the way thank you very much okay kí ni àṣà. ẹ àkọ́kọ́ náà yẹ ń dúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa láti darapọ̀ mọ́ ètò yín hmm. pàápàá jùlọ gbogbo nǹkan tó bá ti ní fi ṣe pẹ̀lú àṣà hmm. ó jẹ́bi tí inú mi máa ń dùn sí àtàwọn akẹgbẹ́ mi tájọ́ ń kọ̀wọ́ orin torí pa nígbàgbọ́ wípé ohun kan ṣoṣo tó lè jẹ́ ká fi òtítọ́ rú ẹni tá a jẹ́ hàn òun náà ni àṣà wa nípa ọ̀rọ̀ sísọ nípa ìmúra hmm. nípa iṣẹ́ tá à ń ṣe gan ó jẹyọ nínú àṣà gẹ́gẹ́ bí ìbéèrè yín àṣà jẹ́ ohun tí à ń ṣe ní ọjọ́ dé ọjọ́ àti ní ìgbà dé ìgbà kò sí nǹkan tá à ń ṣe nílé ayé tí kò ní àṣà nínú ó wá lè jẹ́ ọ̀nà ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ òun là ń gbà ṣe ẹlòmíì yan àṣà Yorùbá láàyò hmm. láti fi ṣe ìgbé ayé rẹ̀ ẹlòmíì á bíi ìpele márùn péré nínú àṣà Yorùbá a fi tàwọn ẹ̀yà míì tàbí elédè míì a fi gba nídìí ẹlòmíì sì rèé ó yan àṣà bàbá rẹ̀ tó jáṣà Yorùbá yẹn ó yan pọ̀ sí hmm. tó jẹ́ wípé ìríra ni lójú rẹ̀ àti ìríra ni létí rẹ̀ hmm. fún díẹ̀ yìí gbogbo ohun tá a bá ṣà ń ṣe lójoojúmọ́ òun ni àṣà ti ń jẹyọ. Hmm, òun ni àṣà ti ń jẹyọ àṣà àti èdè kí ni ìyàtọ̀ wọn. inú àṣà ni èdè wà ó dàbí ẹni tó lọ sí ilé ìwé orúkọ iléèwé yẹn ni wọ́n á fi sọ ibi tó iléèwé tó ń lọ mi fẹ́ máa polówó ọjà hmm. káwá gbà pé bóyá iléèwé ti ìjọba ìpínlẹ̀ Èkó ká sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n iléèwé yẹn wọ́n sọ pé Lagos State Grammar School hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá béèrè pé ok wọ́n á béèrè pé ìpele wo ló wà níbẹ̀ ó túmọ̀ sí pé kíláàsì wo ló wà wọn á lọ béèrè pé iṣẹ́ ẹ̀ka iṣẹ́ wo ló ń ṣe ẹ ti rí i pé ìpele ìpele ni so bẹ́ẹ̀ náà ni èdè ṣe jẹ́ nínú ọ̀rọ̀ àṣà tá a bá ń sọ nípa àṣà èdè wà nínú pele kan nínú àṣà ni ṣùgbọ́n abẹ́ àṣà ni èdè wà. Hmm, abẹ́ àṣà ni èdè wà tá a bá ní ká wò ó ilẹ̀ Yorùbá kò tó jíire ǹjẹ́ a ń gbé àṣà wa lárugẹ. ẹ ẹ má jẹ́ àtanra wa ṣe Yorùbá sọ pé amúkùn ẹrù ẹ wọ́ olókè lẹ̀ ń wo ẹ̀wò sàlẹ̀ ó túmọ̀ sí pé àti sàlẹ̀ gangan lẹ́rù ti wọ́ àṣà yorùbá àti èdè yorùbá àgbọ̀rọ̀ tanra wa àgbélárugẹ torí pé àgbélárugẹ ni kò yẹ kó di iṣẹ́ fáwa ó yẹ kó dàbí pé kò yẹ kó jẹ́ nǹkan tuntun torí àwọn nǹkan tá à ń bá pàdé lójoojúmọ́ ló jẹ́ ká mọ̀ pé àṣà wa ti mẹ́hẹ̀ ó dẹ̀ ti jọ́ àjò rẹ̀yìn òun ló ṣe wá di iṣẹ́ fún wa pé a mú bí iṣẹ́ kì í ṣe pé à ń gbowó lórí ẹ̀ owó oṣù àbí à ń rówó ń bẹ̀ ṣùgbọ́n a mú bí iṣẹ́ pé a gbọ́dọ̀ ṣe agbódegbà fáṣà wa èyí tó lóyìnbó ń pè ní advocate hmm. a gbọ́dọ̀ a gbọ́dọ̀ jà fún àṣà yìí a gbọ́dọ̀ polongo ẹ̀ a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ìtara ta níyẹn ká fi hàn fáráyé pé ẹ̀yin náà yẹ ká ẹ nítara fún kinní torí hmm. pé ó ti jó àjò rẹ̀yìn nítorí pé a ṣe nígbà tó yẹ ká ṣe àṣe nígbà tó yẹ kí a ṣe bẹ́ẹ̀ lómi bọ́lá bá tiẹ̀ gba àdúrà tó bá travel lọ sí òkè òkun kí ló kàn pẹ̀lú àṣà kí ló kàn pẹ̀lú èdè tẹ́gbẹ́ tó bá débẹ̀ yẹn yọ̀ yọ̀ yọ̀ ni gínígíní yọ̀ yọ̀ kò ráyè èdè wa mọ́ ẹ̀yin wà lókè òkun ẹ̀ ń ṣe iṣẹ́ ribiribi lórí àṣà àti ṣe ìyẹ ilẹ̀ Yorùbá tí a wà yìí báwo lẹ ti ṣe ń ṣe tó fi ń dún fún yín. ẹ ṣeun púpọ̀ ṣé rí lọ́pọ̀lọpọ̀ ìgbà bákan là ń kó là ń gbọ́ síbi tí mo ti dáná alẹ́ ẹ jẹ́ kí n mú bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tí kálukú ó sè ló yàtọ̀ ẹlòmíín lè sọ pé oúnjẹ alẹ́ tòun ẹ̀bà ni ẹlòmíín lè ní gàrí lòun fẹ́ mu sùn ṣùgbọ́n yóò ṣàjẹ́ nǹkan kan kó tó lọ sùn lálẹ́ kọ́lọ́ máa fi ibi pa wá bẹ́ẹ̀ lọ̀rọ̀ àyò iṣẹ́ yìí ṣe rí ẹlòmíì yan láyò kò ṣe pé mi náà ò níṣẹ́ tí mo kàwé fún hmm. onímọ̀ ìlera ni mí tí mo rẹ̀ ń ṣiṣẹ́ níbi tá à ń pè ní mental health tó jẹ́ alárùn ọpọlọ hmm. ṣùgbọ́n kíní tó wà lára mi ìtara tí mo ní fún àṣà babaláàfin bá mi sọ̀rọ̀ kan ní bí ọdún mélòó sẹ́yìn kó tó di pé wọ́n ṣaláìsí bàbá sọ yìí pé ihun tí mò ń ṣe kì í ṣèmi náà pé mi àwọn tó ní mí ló ń tì mí tí ò fẹ́ kí n sùn torí pé iṣẹ́ yẹn òun ò lè parí ẹ̀ ń gbà ayé wọn tá bá sì wò lóòótọ́ tí mo bá ní lọ́kàn pé mo fẹ́ ṣe nǹkan kan lórí àṣà á máa gbé mi bí idán láàrin hmm. ọdún ńgbà mi mo lè wá nàìjíríà fún bíi ẹ̀mí ẹ̀rin ah. kì í ṣe pé bóyá mo wá kówó kan tí mo kó pamọ́ síbì kan hmm. àbí bóyá mo fẹ́ bá àwọn èèyàn kan kówó kó ní nàìjíríà ṣùgbọ́n ìtara pé ah mo tún gbọ́dọ̀ lọ bá àwọn èèyàn yìí pé bó la ṣe fẹ́ ṣàṣàdé lọ́dún yìí bó la ṣe fẹ́ ṣe gbá bó la ṣe fẹ́ ṣàwò àbí mo ti rí nǹkan tó jọmọ́ nǹkan àṣà tí mo lè fọwọ́ kọ́ lọ sọ̀hún gẹ́gẹ́ bí àfihàn wípé ara àwọn àṣà wa lélẹ́yìn náà tá a fẹ́ gbé lárugẹ fún díẹ̀ yìí kì í ṣe gbogbo èèyàn ní ó rí bí èmi ṣe rí ṣùgbọ́n nǹkan kan tó pa wá pọ̀ ní èdè àti ìṣe àṣà yìí ó la ṣe máa ń rọ̀ wọ́n pé lóòótọ́ àwa ti yàn láàyò pé agbélé sórí afẹ́rí páṣá ò parun ṣùgbọ́n àwọn náà kí wọ́n ṣàtìlẹ́yìn fún wa látara wípé wọ́n ń jẹ́ káwọn ọmọ wọn sọ èdè abínibí bẹ́ẹ̀ náà ni wọ́n ń fi ìmúra wọn wọ́n fi ń hàn bẹ́ẹ̀ náà ni wọ́n fi ìṣe wọn wọ́n fi hàn nígbà tí Yorùbá bá sọ pé ọmọlú ìwà òbí ọmọlúàbí pé ọmọ olú ìwà olú ìwà ló bí ó túmọ̀ sí pé a ní ìwà lọ́wọ́ kò tí wọ́n ti pa àkàn déédéé ní ìwà ẹni tó jẹ́ olú ìwà ẹni tó jẹ́ ẹni tó ní ìwà gangan òun ló bí ẹni yẹn òun náà jẹ́ pé ọmọ olú ìwà òun ló bí ẹni tó ní ìwà lọ́wọ́ òun ló bí ẹni yẹn ó túmọ̀ sí pé àwọn òbí wa tí wọ́n bí wa gẹ́gẹ́ bí ọmọ ìran Yorùbá wọ́n ní ìwà gidi lọ́wọ́ ìwà yẹn la wá fi pamọ́ lẹ́ni àwọn náà ti rin tó ń dà fún wọn àwọn ọmọ wọn ò lè gbọ́rọ̀ sí wọn lẹ́nu hmm. torí wípé wọ́n ti jẹ́ kọ́ mọ́mọ́ yìí pé tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún ó lè kúrò lábẹ́ bàbá ó lè kúrò lábẹ́ ìyá nígbà táwa ń gbọ́njú kọ́mọ tó kúrò lábẹ́ bàbá àbí ìyá á jẹ́ pé bóyá o ti fẹ́ lọlé ọkọ àbótí tó níyàwó ó sì ti tó ẹrù ara ẹ̀ gbé hmm. torí yóò ti rí bí ayé ṣe rí kó tó di pé ó kúrò lábẹ́ àwọn òbí rẹ̀ ṣùgbọ́n nísìnyí tọ́mọ bá ti dé ọ̀dọ̀ ọ̀rẹ́ tó náà ní iṣẹ́ kékeré kan tó jọ ń ṣe wọn làwọn fẹ́ pawó pọ̀ àwọn fẹ́ mọ gbé ilé hmm. gbogbo nǹkan yìí náà ti ń pa àwọn náà lára ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ṣáájú wípé ẹni tí ò bá ti mú àṣà tiẹ̀ yóò lo àṣà ẹlòmíì ṣùgbọ́n kò sí ni tá a bá ní adéfìlà sí orí orúnkún tá a bá dìde pa fẹ́ rìn àá pé fìlà ó jábọ́ ṣùgbọ́n tá a bá dé fìlà sórí tá a bá dìde náà fìlà ó sì jókòó síbẹ̀ torí ibi tó yẹ kí fìlà wà ló ti wà yẹn ní mo ń gbìyànjú àti ni pé tá ti fi nǹkan síbi tí kò ṣe àyè rẹ̀ ó lè kọ́kọ́ dẹmọ kó dàbí ẹni páyé rẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yọ̀ọ́ yọ̀ọ́ tẹ sọ ẹ bí wọ́n pé kí ni ìtumọ̀ rẹ̀ ìbẹ̀lẹ̀ <laughs> wọn ti wáá di pé òun kàn gbọ́ táwọn èèyàn sọ lòun náà ṣe ń sọ àwọn nǹkan lọ́pọ̀ nǹkan láàmọ̀ díẹ̀ tàdé ṣùgbọ́n àṣà wa agbọ́dọ̀ mọ̀ díẹ̀ ká tó lò ìwà wa ìṣe wa agbọ́dọ̀ mọ̀ díẹ̀ ó dà à ń lùlù lóde ijó kí ló fàtà fi ń lùlù yorùbá dẹ̀ ti sọ wọ́n ní ọwọ́ ló máa ń ṣíwájú ijó so ó túmọ̀ sí pé à ń lùlù torí pé àmọ̀ páwọn èèyàn máa jó sí ni oníṣẹ̀kẹ̀rẹ̀ kì í lòde ìbànújẹ́ ó túmọ̀ sí pé ibi tí wọ́n bá ti ń ṣe ayẹyẹ a máa retí ká bá ṣẹ̀kẹ̀rẹ̀ pàdé ńbẹ̀ ṣùgbọ́n ọlọ́mọjà rí laburú ṣùgbọ́n kò sí náà yóò ṣẹlẹ̀ tàbá débì kan tó ń ṣe ń ṣọ̀fọ̀ a ti mọ̀ pé irú bẹ̀ yẹn tabájó lórin àbójó léré gan o ò lè gbé ṣẹ̀kẹ̀rẹ̀ débẹ̀ torí kò sí tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni àṣà wa ṣe ní ìtumọ̀ àti àkókò bí èmi àti ń ṣe jókòó ní fẹ̀kẹ́pẹ̀kẹ́ táwọn wura wa lọ́ọ̀kan bẹ́ẹ̀ táwọn wura wa lọ́ọ̀kan yìí táwọn èèyàn bá kọjá <laughs> wọ́n ní ẹ mọ̀ kú jókòó torí pé wọ́n bá wa ní ìjókòó ni àwa náà wà ní ẹ káàbọ̀ ṣe rárá lẹ́dẹ́ ẹ ṣe wá nǹkan fìdílé jẹ́rí hmm. wípé àdìdẹ lójú kan tá a wà ṣùgbọ́n a ti sọ yàyà wọn hmm. torí ẹ ní onáṣe ní ọmọ olú ìwà ìwà wa ló ń sọrú èèyàn tá a jẹ́ ló ń sọrú ẹ̀yà tá a ti wá ẹ má ah. bínú pé mo ti kọjá abitẹ́ ti béèrè. ẹ wo ah. <laughs> in fact ẹ̀yin ara lé òkè òkun ni wọ́n wà o ẹlòmíì ti sọ àṣà tẹ́pẹ́ tó bá ti débẹ̀ báyìí gbogbo ẹ wo bẹ́ẹ̀ ṣe ń sọ èyí tẹ́ tún sọ ní ìsìfẹ̀gẹ́. ní fẹ̀gẹ́kẹ̀gbẹ́. mo ẹ̀ṣẹ̀ kọ́ ni o ló bá di eh, orí ètò next week màá ní ẹ̀ka ṣẹlẹ̀ sọ fẹ̀gẹ́ bẹ́ẹ̀ àlejò mi fẹ̀gẹ́ àtúmọ̀ <laughs> sọ lórí whatsapp lórí yẹn máa kọ́ mi sí all right so ẹ jẹ́ ká padà sẹ́yìn díẹ̀ sọ wípé aláàfin ọ̀vọ̀yọ́ wọ́n sàn kọ́kọ́ fún yín wípé nǹkan tó ń gbénu yín ni bó ti ṣe ń gbénu yín yẹn ṣé ẹ̀yin dàgbà sínú àṣà ni ṣọ́mọ àṣà ni yín ni àbí ẹ dàgbà sí ilé òrìṣà. ẹ ṣeun púpọ̀ ṣé rí àṣà ó dàbí ìṣe tá à ń ṣe lójoojúmọ́ ni à ń sọ̀rọ̀ lójoojúmọ́ à ń jẹun lójoojúmọ́ à ń múra à ń wọṣọ à ń tún ara wa ṣe ṣé rí gbogbo nǹkan tí òyìnbó ń ṣe pátá tó jẹ́ àṣà òyìnbó ni àṣà tiwa tún peléke jù lọ hmm. màá dẹ̀ fi ìtumọ̀ rẹ̀ fún yín tó fi dàbí pé tiwa peléke jù lọ bí òyìnbó ṣe wà yẹn wọn ò ní àṣà tó sọ nípa bí àṣà tán ń lò yẹn ṣe jẹyọ. Hmm. mo ní àǹfààní pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni mi ọmọ orílẹ̀-èdè canada ni mi ó túmọ̀ sí pé mo ti wà ń bẹ̀ fúngbà díẹ̀ ó túmọ̀ sí pé mo ní àǹfààní láti jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú òyìnbó even àwọn ìta tó jẹ́ ìjọba ṣùgbọ́n wọ́n máa ń jẹ́ ó yé mi àwọn ò lè tọ ipa tó gbàdé inú ayé àwọn ṣùgbọ́n àṣà Yorùbá ó ṣe tọ̀ nígbà tá a pàdé níta tá a sin tẹ̀sìn ìkànnù èèyàn mi jáde nsìn tá a kíra wa mo tún sọ èdè agbègbè wa ah. ọ̀tọ̀ ni pé wájọ jẹ́ Yorùbá o mo tún wá sọ ìgbóhùnà ìbẹ̀lẹ̀ hmm. tí wàá sọ mi pé ọmọ báyìí lẹ́yìn náà ó túmọ̀ sí wípé èdè ó tún ń fi hàn ibi téèyàn ti wá hmm yorùbá náà ni gbogbo wa o ṣùgbọ́n a tún ní àwọn àwọn agbègbè àwọn máa ń pè àwọn èdè yẹn ní e-, ẹ̀ka èdè àwọn apá báyìí ló ń sọ èdè báyìí àwọn apá báyìí ló ń sọ èdè báyìí ó túmọ̀ sí wípé àṣà yorùbá èèyàn lè tọ́ka rẹ̀ lọ síbi tó ti jẹyọ hmm. bákan náà tẹ bá réyàn tó bá ń kíyìn lọ tó ń bọ̀ tó ń kíyìn tó bá yàn àwọn èèyàn ní ṣe kíní kan ló ti wá ni pé àwọn náà máa ń kíyàn kíyàn báyìí torí pé wọ́n ti mọ̀ pé ìran báyìí ló máa ń kíyàn báyìí nǹkan tó wá pa gbogbo wa pọ̀ náà ni wípé a ní ìwà lọ́wọ́ tó jẹ́ ìwọ ọmọlúàbí hmm. ṣùgbọ́n àṣà Yorùbá ó máa sọ kúlẹ̀kúlẹ̀ ibi tí èèyàn ti wá tí Yorùbá bá jókòó papọ̀ àwọn míì sọ pé ah ó dàbí pé àwọn lágbájá mi fẹ́ dárúkọ ni o pé ah kíní kan kíní kan mèsì mọ́kọ́ yẹn ni ah wọ́n ní rárá o kíní kan mèsì o ó kàn ń dọ́gbọ́n ni o pé hmm. bó lè yẹn ti fẹ́ fèsì sí irú ọ̀rọ̀ tágbàlagbà sọ yìí ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí amú ká sọ sí ṣùgbọ́n àgbàlagbà ló sọ ṣé àwa sọ pé ní tágbàlagbà sọ ò dáa ni yorùbá yìí sọ yìí pé nígbà tí a bá ń bá àgbàlagbà ṣe èèyàn gbọ́dọ̀ tún gbọ́n nínú a tún gbọ́n níta àwọn èyí tó gbọ́n nínú yẹn tó bá ti rí pójú tàgbàlagbà lọ kò ní fi hàn òde kó má dàbí ẹni pé ṣìmì wá gbọ́n ló ń sọ yẹn hmm. bí ọ̀rọ̀ wa ṣe rí ní ilẹ̀ yorùbá nípa ọ̀rọ̀ àṣà nìyẹn. ah ó ń gbé mi lọ́kàn ṣé rí àwọn ọ̀dọ́ kan lè wà nílé tọ́pọ̀ tẹ̀ ti gbàgbé àṣà wọn ti gbàgbé ìṣe tẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ń sọ̀rọ̀ ẹ̀ máa ní ṣé ẹ̀ máa dowó fún mi ṣé ó máa dọ́là fún mi ẹ fún wọn ní àǹfààní márùn-ún tó tan mọ́ àṣà tó lè rí gbà ní nàìjà àtòkè òkun pé ìwọ ọmọ yìí o àǹfààní báyìí ló máa rí o àǹfààní báyìí ló máa jẹyọ nípasẹ̀ pé o mọ àṣà àti èdè Yorùbá ọmọkọ. ẹ ṣeun púpọ̀ ní àpẹẹrẹ ọ̀dọ́ tẹ tọ́ka sí yẹn náà ló máa jẹ́ kí n lo ọ̀dọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ hmm. ẹ wo gbogbo àwọn tó ń kọrin ọ̀làjú lẹ́nìí ṣé àyè wà láti dárúkọ ẹ lè dárúkọ. ẹ orúkọ tí mo bá dárúkọ wọn gan kọ́ ló máa ṣèpolówó ọjà àwọn tọrọjà àwọn gan ti tà ṣáájú àkókò yìí à ń sọ nípa Davido à ń sọ nípa Davido à ń sọ nípa Olamide à ń sọ nípa Adékúnlé Gold tẹ́ bá rí gbogbo orin wọn wọ́n ń ti èdè Yorùbá bọ̀ wọ́n ń ti àṣà Yorùbá bọ̀ tẹ́ bá tún wá wò tán bá fẹ́ ṣe àfihàn fídíò wọn hmm. wọ́n máa ti àwọn nǹkan tó jọmọ́ nǹkan àṣà bọ̀ ibi tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé gbogbo èèyàn ti wá rí rí ó ti yé òye yẹn ti ń yé àwọn èèyàn wípé òwe tí bàbá mi máa ń pa fún mi gbà náà lọ́hùn pé nǹkan tí àwọn èèyàn bá ti ń sákú òun díẹ̀ ẹni tó bá dúró òun díẹ̀ ló máa ń padà dọ̀gà hmm. àwọn èèyàn ti sákú òun díẹ̀ àṣà gan-an ìsìn ìwọ̀nba àwa nídìí àṣà ayé ń rí wa ìdí táyé dẹ̀ ṣe ń rí wa ni wípé à ń ṣe nǹkan tí ò wọ́pọ̀ tọ́pọ̀lọpọ̀ ń ṣe hmm. ọ̀dọ́ mélòó bíi tèmi lẹ máa rí tó máa múra bíi tèmi ọ̀dọ́ mélòó bíi tèmi lẹ máa rí tó máa sọ pé gbogbo owó tó ń fún òwúrọ̀ ń kó jọ kò tí ì dọ́sàn kò tí ì mọ tọ́sàn ó mú wa o kò tí ì mọ tálẹ́ fẹ́ mú wa o àwa ni gbogbo owó tó ń kó láàárọ̀ o orí àṣà ló ń fẹ́ máa ná lé lórí hmm. ó ní bí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ tí mo fi mọ̀ pé òótọ́ ni ṣùgbọ́n torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ò lè sùn káwọ́ wípé kí ni nǹkan tó jẹ́ wípé tá a bá ṣe yóò jẹ́ ká yàtọ̀ sáwọn èèyàn tó kù táwọn èèyàn bá rí i pé ẹnìkan gbégbá rẹ̀ sínsìn àwọn náà gbégbá rẹ̀ sí torí pọ́n rí i pé tílẹ̀ bá ti mọ́ ọ̀dọ̀ ẹ̀ làwọn èèyàn ń tò sí kẹtọmọ tó ṣẹlẹ̀ ẹni tó ń gbé ọ̀kánkán rẹ̀ oníkọkọ gbégbá rẹ̀ sí ẹni tó ń gbé ọ̀kánkán ilé ẹ̀ òun lolóyìnbó pè ní opposite òun ló máa kókó gbé ṣàmọ òun wò lọọkan pé bó ṣe ń ṣe rè òun náà máa gbégbá tiẹ̀ hmm. àwa di wípé wọ́n jọ ń figagbága bó ṣe ń ṣe yẹn wọ́n ti dọ̀tá ara wọn o hmm. torí òun kọ́kọ́ ń ta tẹ́lẹ̀ yẹn pé yorùbá kàrè yorùbá ní ìran alákàrà kan kì í fẹ́ kẹ́nìkejì ní. olúwa o. ẹnìkejì ti wá ní báyìí sìn ó túmọ̀ sí pé èèyàn ọgọ́rùn-ún tó ń dúró wájú ẹ̀ tẹ́lẹ̀ yóò dínkù sí ọgọ́ta ogójì ó bọ̀ sọ́dọ̀ tiẹ̀ iye tó ń tà tẹ́lẹ̀ kò ní lè tà tó bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ní títí ohun tí ò wọ́pọ̀ lágbègbè tó jọmọ́ àwọn àṣà òun ló fà á tí premier wa dá mi Hmm. tá a bá lọ sí ayẹyẹ tó jẹ́ pé àwọn tó ti ẹ̀yà bàbá bàbá ta tán ti wà nù ibẹ̀ yẹn tipẹ́tipẹ́ pé bẹ́ẹ̀ náà bí àwọn ọmọ wọn gan sí tí gbogbo bá jọ wà tó bá rí mi ó dá mi mọ̀ láàrin wọn hmm. àṣà àṣà àṣà náà máa ń pè mí hmm. kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé àwọn nǹkan tèmi ń ṣe ó yàtọ̀ sí níta pọ̀lọpọ̀ tó kù ń ṣe ó jẹ́ kán dá wa mọ̀ fún ọ̀dọ́ náà àṣà fẹ̀ lójú àwọn nǹkan tó jẹ́ pé kò sí mọ́ lóde tó jọmọ́ nǹkan àṣà tá a bá pè padà sí gbòòrò oríṣiríṣi àpilẹ̀kọ láti ṣe pẹ̀lú ìjọba ṣùgbọ́n tí wọn ò tí ì ráyè wo bẹ̀ pé ẹ jẹ́ ká lo àwọn nǹkan àjogúnbá wa láti empower àwọn youth. Hmm. à ń sọ pé kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ṣe pé mo sọ nǹkan kan mo ní àṣà wà nínú iṣẹ́. bẹ́ẹ̀ni. àwọn ọmọ alágbẹ̀dẹ ó dá ọmọ alágbẹ̀dẹ mélòó ló ń rọ àgbẹ̀dẹ ló ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ. wọ́n ti gbàgbé ẹ̀. wọ́n ti gbàgbé kí dẹ̀ lè nǹkan tá alágbẹ̀dẹ gbogbo nǹkan tẹ́ kó kalẹ̀ yìí irinṣẹ́ ọwọ́ alágbẹ̀dẹ ni a kàn lọ kó wá láti ìlú òyìnbó ni tó bá jẹ́ pé àwọn alágbẹ̀dẹ ti wá dúró síbẹ̀ àwọn náà àwọn ọmọ wọn tó lọ léèwé yẹn wọ́n á lọ ronú tẹkinọ́lọ́jì tán lè kọ́ tí wọ́n á fi dìfẹ́lọ́pù ṣe bàbá wọn àwọn tó jẹ́ pé dirídirí nìyá wọn wọn ò ní wo pé torí pé àyàn mú ìlàrí nìkan dání àwọn yẹn bá ti kí ojú gbòòrò ìyá ó yà ó ti tán náà nìyẹn kọ́kẹ́rẹ́ fún ní ten naira ó ti tán àwọn máa wá wò pé kí làwọn lè lọ kọ́ ní school lọ́dọ̀ wa lọ́ọ̀ mi mọ̀ bóyá nàìjíríà mi báyìí lọ́dọ̀ wa lọ́ọ̀ wọ́n ń kọ́ fashionist lọ́ọ̀ tó jẹ́ pé hair stylist hmm. tó jẹ́ pé fashion designer wà hair stylist wà ní school ni o kì í ṣe pé ní school tó yẹ pé máa ṣe theory máa ṣe practical wọ́n á tún fún wọn bẹ́ẹ̀ náà ṣe dúró ṣe bí àwọn onídìrí kan náà náà wò pé ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká mú wọnú syllabus gbogbo àwọn kínní ni àwa náà lè develop tó yẹ pé irú ẹni tó ń dirí yẹn ó máa dàbí professional hmm. ọmọ ẹ̀ ọmọ ẹ máa wá sọ iṣẹ́ ẹ̀ aṣọ dìgbàlódé àwọn tí wọ́n ń po aṣọ àdìrẹ pọ̀ mi fẹ́ dárúkọ agbègbè torí kò ń ṣe Abẹ́òkúta nìkan náà ti ń ṣàdìrẹ hmm. tá a bá wò ó ẹ rí wípé ibi tí wọ́n wà láti bí ọdún mélòó kan sẹ́yìn náà náà ṣì wà lẹ́nìí bẹ́ẹ̀ ni àwọn èèyàn wà wò pé tá a bá fẹ́ ṣe one thousand copy yóò tó bí oṣù kan kó tó rẹ́dì tá a bá fẹ́ ṣe two thousand copy yóò tó bí oṣù kan tó rẹ́dì ẹja fún Chinese in design yẹn hmm. òun ni print fi ń wọlé wá tó wá di pé ó tún wá wà cheaper ṣùgbọ́n ojúlówó kọ́ tọ̀dọ̀ wa lójúlówó hmm. gbogbo àwọn nǹkan báyìí náà ni àwọn nǹkan tá à ń rọ ìjọba torí Yorùbá sọ wípé bínú ò bá láwo kò lè gòkè odò kí ni ìtumọ̀ ṣe mọ̀ pé òkè odò ibi níná ti ń jò báyìí òkè odò nìyẹn kí ló fẹ́ mú kí iná gba orí òkè odò kọjá yálà èèyàn kan láàrin wa ń bì ló juná sọ́dá side yẹn hmm. tàbí bóyá igi kan wà tó nà láti irú bíi tó nà lọ sọ yẹn hmm. so tí irú igi yẹn bá múná débẹ̀ òun ni awo rẹ̀. Hmm in tó ṣe àtọ̀nà iná láti ibi lọ sọ́dà side yẹn òun ni awo ó ní yorùbá fi sọ pé tínú ò bá láwo kò lè gòkè odò tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ní òye nípa nǹkan àṣà tá a bá rí olùgbọ̀wọ́ kò sí bá a ṣe fẹ́ spread wing wa kò sí bá a ṣe fẹ́ nawọ́ dókè dókè lọ́tún lọ́sì mo máa ń sọ fáwọn èèyàn kì í ṣe pé mi nìkan ni mo mọ̀ ń àṣà kì í ṣe pé mi nìkan ni mo ní ìtara fún àṣà ṣùgbọ́n ọ̀nà ràn wá lọ́wọ́ pé ó fún wa láǹfààní láti wà ní orílẹ̀-èdè tó ràn wá lọ́wọ́ láti lè ṣiṣẹ́ míì láti máa fi gbáǹdì ó fún wa láǹfààní láti ronú bá ṣe lè mú ọ̀kan kún èjì láì jalè o láti lè rí tọrọ kọ́bọ̀ kójọ láti fi ti nǹkan tá a fẹ́ ṣe nídìí ẹ wá wo ẹni tí ò tí ì jẹun yó tẹwa ni pé ó dáa ẹ afẹ́ kó kó dá àṣà activities kan àbí afẹ́ kó gbé bó ló ṣe fẹ́ ṣe yorùbá nípa ẹni ebi ń pọ̀ ìgbẹ́ wàásù kọ́ ló ràn wá lọ́wọ́. ẹ ṣe gan ni ìbéèrè tí wọn fẹ́ béèrè lọ́wọ́ yín òun rèé fẹlẹ omi bá wà ní òkè òkun yẹn á ti gbàgbé yorùbá yorùbá yìí sì dán mọ́rán àmọ́ tó mẹ́nu tó gbogbo ẹran alẹ́ mo sọ wípé àṣà wa èdè wa kò sóhun tó dùn ẹ má jẹ́ ká gbàgbé ilé bẹ́ẹ̀ bá rí ọmọ mi tó ti dàgbà sókè òkun báyìí ní tó bá sì sọ̀rọ̀ tó bá sọ Yorùbá pọ́nbélé ẹ má ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wa ètò yín hello africa ṣì ń tẹ̀síwájú ẹ káàbọ̀ padà ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé wa lórí gbogbo àwọn social media platforms wa at official black drum tv lórí facebook at official black drum tv lórí twitter at official black drum tv lórí instagram àwa lórí youtube black drum tv one mo dẹ̀ ti ń ṣe ìkéde yìí tipẹ́tipẹ́ mo ní àǹfààní wà láti jẹ ẹ̀bùn tó ṣe kí ni tó dojú ń gbèsè ẹ̀bùn tó gan tí ọ ohun tẹ́ máa nílò láti ṣe ni wípé ẹ ṣàjókòó títí tí ètò báwo lẹ ṣe máa ṣe ìdáhùn sí ìbéèrè ẹ text location yín àti ìdáhùn sí ìbéèrè sórí oh, oh six seven five two one four five five lẹ́ẹ̀kan sí oh eight oh six seven five two one four five five tẹ bá ti tẹ ẹ ẹdẹ lè lọ sórí social media wa náà gbogbo ẹ pátá a máa kà àdè máa fún yín ní ẹ̀bùn tó ṣe kíni tó ní kìmí nínú. a sì ń tẹ̀síwájú pẹ̀lú àlejò wa yẹ́sọ́ ọmọ ọba joel ọláníyì ọ̀yàtóyè aka bàbá àṣà láti ìlú Canada lọ́hùn tí wọ́n ń gbé àṣà lárugẹ ẹ bá mi káwọn aráalé lẹ́ǹkan sí. ẹ ẹ kú àtìgbà aráalé ṣe dáa la bá yín padà ẹ hmm. ṣeun púpọ̀ atọ́kùn ẹ kú ètò. ẹ ṣe ẹ kú àti. àtìgbà tí yorùbá bá sọ pé ẹ kú àtìgbà ó mi ó túmọ̀ sí wípé àtijọ́ ń ṣe nǹkan yẹn lọ tẹ́lẹ̀ hmm. ṣe pé lẹ́ẹ̀kan mo ní ṣe dáadáa la yín Hmm. ṣùgbọ́n nísìn àtijọ́ ń ṣe lọ tẹ́lẹ̀ àtìgbà yẹn mi pé ẹ̀kọ́ àtìgbà tá a ti jọ wà látàárọ̀ ẹ̀kọ́ hmm. àtìgbà tá a ti jọ wà látọ̀sán hmm. ṣùgbọ́n àtìgbà yẹn túmọ̀ sí pé continuation ni kì í ṣe pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. you see it's not only you i'm learning as well ó láwọn yorùbá kan tí wọ́n sọ tẹ́ pé mo nílò láti máa yìlò mo sì máa tẹ̀síwájú lórí whatsapp pé ẹjọ́ ẹ bá mi yànnàná ilé ẹ bá mi ẹ jẹ́ ká kọ́ ikọ̀ ẹ̀kọ́ tó yè koro kíkọ́ òun ni mímọ̀ mo ń sọ̀rọ̀ nípa um, bẹ́ẹ̀ ti ṣe ń sọ Yorùbá yìí tó dán mọ́rán yẹn mm-hmm. pẹ̀lú pé ti travel out of the country everywhere you're still so sound báwo lẹ ti ṣe ń ṣe tó ṣe ń dún. ẹ ṣe rí ìpìlẹ̀ gangan ṣe pàtàkì torí pé <clears throat> ìmọ̀ kò pin síbì kan ṣùgbọ́n n tẹ́mi máa nígbàgbọ́ ni wípé n tó jẹ́ ti ti èmi tí mo ní nínú ilé tí mo bá dé ìta tí mo bá ṣaláìní èèyàn á dàbí ọmọ akótilé ta mm. torí kò lè lóun òun mú kú òun lé yálàgbà tó déta àbó dọ́nà òun ló sọnù ẹ jẹ́ ká ṣe fún àpẹẹrẹ ìyá mi ń ta gàrí nínú ilé mo wá dé ta mo wá lọ ń tọrọ gàrí lọ́wọ́ àwọn èèyàn hmm. ṣẹ̀wọ̀n á wò pé ah kí n tó kú òun léegun kó mọ̀ pé wàá nílò gàrí níta àbí èdè wa mo kọ torí èdè àkọ́kọ́ tèmi gbọ́ àtàwọn ọmọ mi èdè Yorùbá ni hmm. pẹ̀lú bá a ṣe bí wọn sókè òkun mo gbìyànjú wípé nǹkan tí mo sì lè gbogbo nǹkan tí bàbá mi fi lẹ̀ fún mi lóòótọ́ kì í ṣe pé kò fi nǹkan kan lẹ̀ ṣùgbọ́n èwo ni mò ń rí sójú lójoojúmọ́ gan mọ́nu gbogbo ẹ̀ àtàyí tá a tó ṣe é tà èyí tó ṣe pé ìgbà ìgbà yẹn ló lè lọ bá lọ ẹ pé Yorùbá ní aṣọ gbà là ń dá fún gbà àwọn aṣọ tán lò láyé ìgbà yẹn ṣáà fẹ́ kó da àsìkò tá a wáyé ṣùgbọ́n èdè tán kọ́ mi ó sì wà lẹ́nu mi ó sì wà lórí ọpọlọ mi tí mo bá fẹ́ ronú tí màá kọ́kọ́ fi ronú ni èdè abínibí hmm. tí mo bá rí i pé nǹkan kan ò lọ dáadáa màá kọ́kọ́ wo òwe tí mo lè fi tì í tí mi bá tẹ̀ wá fẹ́ lo òwe màá kọ́kọ́ ro bí mo ṣe lè ṣàlàyé ẹ̀ tí ó yé àwọn èèyàn pé tí mo mọ̀ rí rèé tó ń dẹ́rù bà mí rèé kí wọ́n á fẹ́ bọ́mọ mi sọ̀rọ̀ tí mi kọ́ ní Yorùbá mo ronú yẹn ní Yorùbá màá tún á tún tún lẹ́yìn kejì ó ní Yorùbá fi máa ń sọ pé ẹ ẹ jẹ́ ká sùn ká tà ká kà ká ronú wò tàbí to spread your knowledge Okay, gba ìmọ̀ràn gba ẹ̀kọ́ níbò míì pé bóun náà ṣe ń ṣe lápá bíi bóun náà ṣe ń ṣe lápá bíi òye wá yé mi wípé àwọn tó ní èdè òyìnbó gẹ́gẹ́ bí èdè ìpìlẹ̀ èdè wọn wọ́n gbọ́ lágbọ́yé hmm. ṣùgbọ́n èmi ò gbọ́ lágbọ́yé torí kì í ṣe èdè àkọ́kọ́ mi ìdí rẹ̀ tí mo wá wò pé fún èmi èmi àtàwọn ọmọ mi láti lè jọ rẹ̀ láti lè jẹ́ kí ọ̀rọ̀ wa yéra wa ó kúkú dá kí èdè abínibí mi kó jẹ́ èdè àmúlò nínú ilé mi hmm. fún ìdí èyí ọ̀nà kan ṣoṣo tí èèyàn lè fi gbà mú èdè náà ni wípé èyí tó ti ń gbọ́ tẹ́lẹ̀ kó túbọ̀ máa lò ó ṣé mọ̀ yìí pé nǹkan tí èèyàn ò bá máa lò déédéé ó máa ń tí téèyàn bá kọ́lé tí ò bá síyàn kankan bẹ̀ tó kàn kọ́ kalẹ̀ tó lọ ilé yẹn á bàjẹ́ torí ilé fẹ́ máa gbóhùn ó fẹ́ máa rí i pé wọ́n ń dáná níbẹ̀ ó fẹ́ máa rí i pé àwọn èèyàn ń ṣílẹ̀kùn wọ́n ń jáde wọ́n ń wọlé bẹ́ẹ̀ gẹ́nẹ́ náà ni orin ìsẹ̀ téèyàn kàn déédéé páàkì kalẹ̀ tí ò gbé lọ́bì kankan yóò kàn mọ bàjẹ́ mọ́bẹ̀ náà ni èèyàn gan fún rẹ̀ tí kò rẹ̀ tí kò sí nǹkan kan tọ́kàn dé mọ́nu lé pé kó jókòó sójú kan kò ń ṣe àlàáfíà tó bá wọnú ilé yẹn ló máa bá jáde padà níjọ́ tó bá máa jáde torí wípé àwọn nǹkan tá a bá ní a gbọ́dọ̀ máa lò wọ́n déédéé òun ni ó jẹ́ kó mọ́ wa lára bẹ́ẹ̀ náà ni èdè yẹn mi ò jẹ́ kó kúrò lára mi àti wípé gẹ́gẹ́ bí ọmọ tí a bí nílé àṣà gẹ́gẹ́ bí kẹmọ̀ kan tó pèèyàn lọ́mọba ó túmọ̀ sí pé ó wá láti ilé tó ní í ṣe bàbá mi jẹ́ olóyè wọ́n tún wá jẹ́ ọmọ ọba wọ́n dẹ̀ máa ń bá mi sọ àwọn ìtàn nípa ìlú wa àtàwọn ìtàn tó jọ mọ́ ìtàn ilẹ̀ Yorùbá hmm. mo wá máa ń rí bí àwọn èèyàn ṣe máa ń tọ̀ wọ́n wá débi wípé láyé ìgbà náà lọ́hùn ẹni tó jẹ́ baálé agbègbè wa tó bá dalẹ̀ á wá wọn wálé á wá hmm. gbàmọ̀ràn hmm. mo wá rí i pé ṣé téèyàn bá mọ àṣà tó tó báyìí ọba àlú gan máa máa sìn. bẹ́ẹ̀ni. ìyẹn ni mo fi wá wò pé gbogbo ohun tó bá gbà òun ni màá fún bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó máa ti lé ní oṣù kẹjọ ọdún yìí ló máa pé twenty five years ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n hmm. tí bàbá mi jáde láyé ṣùgbọ́n di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sí ọ̀rẹ́ tí mo ní ta close tó bí bàbá mi àti bàbá mi ṣe close. Hmm. ó túmọ̀ sí wípé ìrìn àjò tá a jọ rìn ìmọ̀ tí mo jèrè lára wọn ó ó fẹ́ mọ́ sí èèyàn kan tó tún lè fún mi irú ìmọ̀ yẹn mọ́. Hmm. fún díẹ̀ yìí ohun tí èèyàn bá kọ́ tó bá ń lò déédéé ọ̀nà kan ṣoṣo tó fi lè wúlò fún nìyẹn ó dàbí ẹni tó kọ́ṣẹ́ télọ̀ ẹ̀ púpọ̀ gan-an sìn ọ̀pọ̀lọpọ̀ tó kọ́ṣẹ́ télọ̀ aṣọ náà ń tàn sìn ọ̀pọ̀lọpọ̀ tó kọ́ṣẹ́ ajórun aṣerun ọ̀pọ̀lọpọ̀ wọn ń sìn àwọn nǹkan tó fi ń ṣerun yẹn náà wá ń tà ń sìn wọ́n máa ń jóyè wa pé tó bá ti yá tágbà bá ti ń dé àwọn ò ní lè ṣiṣẹ́ ìmọ̀ nǹkan kan hmm. ṣùgbọ́n kí wá ló tún dífá fún òwe Yorùbá tó sọ wípé òòṣà tá à ń ṣe tá à ń bá ń lé ọmọdé padà ń bẹ̀ irú òòṣà bẹ́ẹ̀ ò lè parun Yorùbá ń pè àkíyèsí wa sí wípé gbogbo nǹkan tá a bá ń ṣe ká fi lé àwọn ọmọ wa lọ́wọ́ hmm. ìgbà tí ara wa ò bá sí ń bẹ̀ mọ́ láti lè ṣe é àwọn ọmọ yìí ó ti ní òye ẹ wọ àwọn olóṣèlú ẹ máa sọ pé ẹ bàbá ṣe tán tún fọmọ síbẹ̀ ṣùgbọ́n òwe Yorùbá náà ló sọ ó ní wípé ọmọ ò lè bá pèlè èyẹ lórí ìkọ́ kó tún ṣaṣọ mú. olúwa o. jẹ́mọ̀ <laughs> nígbà tí mo bá wọ irú aṣọ yìí tí mo bá sọ fọ́mọ mi pé ah tó bá ti dé yàrá àwárí irú aṣọ tí mo wọ̀ yìí ìfìlà rẹ̀ wà ń bẹ̀ bá a mú wa hmm. ó ti rí aṣọ tí mo wọ̀ gbà tó máa dé orí ìkọ́ yẹn yóò kọ́kọ́ mọ wọ aṣọ tó jọ aṣọ tí mo wọ̀ lóòótọ́ ibẹ̀ ló ti máa mọ̀ pé ah fìlà mi rè fìlà bàbá mi rè mm. àwa mú wá fún mi òní yorùbá fi máa ń pòwe pé ọmọ ò lè bá pèlè ìyẹ́ ẹ̀ lórí ìkọ́ kó ṣaṣọ mú mm. ti túmọ̀ rẹ̀ náà ni wípé n tó bá ti jọmọ́ ti ti àwọn òbí èèyàn yóò yéèyàn dáadáa mm. ju èyí tí èèyàn ṣẹ̀ṣẹ̀ lọ ń gbà láti ìta lọ ṣé mọ̀ pé wọ́n pè nǹkan kan ní modern tongue àwọn èèyàn máa ń wo lọ́pọ̀lọpọ̀ gbà pé kí ló tán fi sọ pé èdè èdè abínibí rẹ̀ pé ìyá rẹ̀ ló ní wọ́n á tún sọ pé motherland Hmm. ìdí tí wọ́n fi máa ń sọ bẹ́ẹ̀ ni wípé tí a bá bímọ nísìnyí lóòótọ́ ó mọ bàbá ó mọ ìyá ṣùgbọ́n ọ̀dọ̀ ìyá lọmọ ti ń jẹun bó ṣe ń mu ọyàn yẹn ó ń wòye ẹ̀ yóò mọ ni ó ti ń gé mi jẹ ó ti ń gé mi jẹ o mi ní fọ lọ́yàn mọ́ ṣe mọ̀ àwọn tó ń kọ́ àwọn èdè tó ń gbọ́ lẹ́nu yẹ́ nìyẹn òun ni èdè tí yẹn ń sọ hmm. bàbá lè jẹ́ yíbo ṣùgbọ́n ìyá Yorùbá ni èdè yẹn ló ń sọ fún bó ṣe ń dàgbà èdè yẹn ló ń gbọ́ òun náà ṣe pé ní first language hmm. now mother tongue in tó gbọ́ lẹ́nu yẹ́ òun ló kọ́kọ́ pick gẹ́gẹ́ bí first language ẹ̀ náà ibi tí ìyá rẹ̀ wá ń claim fún gẹ́gẹ́ bí motherland díẹ̀ pé ìlú ìlàforí ẹ̀ sọlẹ̀ sí o gbogbo ọ̀nà ojú ọjà yẹn mo máa ń mú ẹ lọ káàkiri gbogbo ọ̀nà Agége yẹn àjọ máa ń yí fẹsẹ̀ pọ̀ káàkiri nígbà tó kéré ibẹ̀ ni motherland díẹ̀ torí bẹ̀ yẹn nìyí ẹ̀ ṣàlàyé fún un bàbá máa wá dé gẹ́gẹ́ bí èèyàn tó ti lọ káàkiri káàkiri á tún wá dé àwọn ọ̀rẹ́ lọ́tún àwọn ọ̀rẹ́ lọ́sì ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwo ọmọ yẹn náà ti wá ní ní choice bàbá yẹn náà ló sì máa máa ìyá yẹn náà ló sì máa máa bá ṣe fún díẹ̀ yìí ìyá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe lórí ọmọ bí bàbá ṣe ní iṣẹ́ tiẹ̀ náà ni ìyá ní iṣẹ́ tiẹ̀ tí ìyá kan nílò ni pé láti fi ìdí òtítọ́ múlẹ̀ fún ọmọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀ mo máa ń dúpẹ́ kínní ìyá mi ṣì wà láyé mo máa ń dúpẹ́ lọ́wọ́ kínní yẹn lọ́wọ́ ìyá mi yìí pé ó jẹ́ kí n mọ̀ yìí pé èèyàn dáadáa ni bàbá mi ọ̀pọ̀lọpọ̀ òbí ni kò jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n rí ẹ jẹ́ kí n sọ pọ̀pọ̀lọpọ̀ ìyá ni ò jẹ́ káwọn ọmọ wọn rí bàbá wọn bí èèyàn dáadáa fún di èyí gbogbo nǹkan tó ní fi ṣe pẹ̀lú àṣà bàbá yẹn kò ní fẹ́ràn rẹ̀ hmm. elédè kan náà ni wọ́n oníwà kan náà ni wọ́n oní àṣà kan náà ni wọ́n ṣùgbọ́n torí pé ìyá ti jóye wípé tí ó bá ń ṣàṣàkáṣà tá a níyẹn náà tó jẹ́ wípé ìyàwó ò lọ ìyàwó ò láṣẹ nínú ilé ìyàwó ò lè ṣe gbá ìyàwó ò lè ṣe bóun ló jẹ́ kí bàbá yín sọ mí dẹrú hmm. ọmọ yìí ò máa rò pé àjẹpáṣà yìí ò tiẹ̀ dáa àṣà tó sọ ìyá dẹrú èmi náà obìnrin ni mi ó túmọ̀ pé tí mo bá hmm. gbé lọ́la náà èmi náà dẹrú nìyẹn gbogbo àwọn nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láì ṣàkíyèsí pé hmm. àlébù bẹ̀ àmọ́ látara wípé tara ìmọ̀tara ẹni nìkan yẹn tá a gbé sọ́kàn pé à ah, tí mo bá ti lè sọ bẹ́ẹ̀ yẹn fọ́mọ mi ó máa mọ̀ pé bàbá wọn wà responsible ó lè jẹ́ ìyá àti bàbá ni wọ́n jọ ní èdè àìyedè hmm. kò yẹ kó kan ọmọ rárá torí àwọn nǹkan yìí náà ní fi ṣe pẹ̀lú àṣà wa hmm. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ béèrè lẹ́ẹ̀kan gbogbo nǹkan tí ò bá máa wù ó kó máa ṣẹlẹ̀ nínú ilé mo gbìyànjú wípé kò pa àwọn ọmọ lára hmm. torí pé láti lè jẹ́ ọ̀rẹ́ òtítọ́ pẹ̀lú àwọn ọmọ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin lèèyàn máa gbà mọ́ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lèèyàn máa ṣe gbígbọ́ ṣaláìgbọ́ torí wípé ibi tí èèyàn ń lọ òun lèèyàn máa ń gbájúmọ́ ọjọ́ ọ̀la wa dẹ̀ ló ṣe kókó hmm, ẹ ṣe gan-an ni mo dúpẹ́ àwọn ọ̀dọ́ tó wà nílé wọn ti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ látara ohun tí ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ tọ́ ẹlòmíì máa wà nílé wọn ní Canada ńgbà yẹn wọn kọ kí náà ń gbé ní Canada báwo ni wọ́n ti ṣe ń ran àṣà àti ṣe lọ́wọ́ ǹjẹ́ ti ẹ̀ ní NGO àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lókè lọ́hùn. ẹ ṣe púpọ̀ ṣe rí ní orílẹ̀-èdè Canada tá a wà ibẹ̀ ló rọrùn jù láti ẹ jẹ́ lo òyìnbó láti display culture èèyàn ibẹ̀ ló rọrùn jù láti ṣe àfihàn àṣà èèyàn ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé cultural diversity ni Canadian hmm. so, cultural diversity yẹn mi pé ó túmọ̀ sí pé ìwọ mú àṣà tiẹ̀ wá mú àṣà tiẹ̀ wá ká wá dà papọ̀ tá a bá wá dà papọ̀ àjọ máa fi gbé òun ló wá fà á tó fi jẹ́ wípé gbogbo nǹkan tá a bá ń ṣe màá màá bá àwọn tó wà nílé ìjọba sọ̀rọ̀ láti federal level títí dé province provincial level àti dé city àṣà ni táwa gbé kalẹ̀ yẹn kì í ṣe pé a fẹ́ fi kówó jọ kódà a ṣe lọ́ńchìn rí inú ẹ̀ hmm. nǹkan tá a fi ṣe náà ni wípé à ń ráwọn èèyàn létí pé ọmọ Yorùbá ni wá ẹni tó wà ní olórí agbègbè wa tá a lè pè bíi gómìnà ṣùgbọ́n premier la máa ń pè wọ́n mẹ́tàlá ni wọ́n ní Canada gẹ́gẹ́ bí a ṣe ní Western region láyé ìgbà yẹn ní Nàìjíríà so àwa náà ní mẹ́tàlá ní Canada hmm. èyí tó jẹ́ ti ti agbègbè wa obìnrin nísìn ní ọdún tó kọjá ó ṣe fídíò fún wa ó fi kí wa fún ayẹyẹ àṣà nígbà tí yóò pe yorùbá yorùbá kò rí pé dáadáa ṣùgbọ́n nígbà tó máa pe títọ́dún yìí torí pé ó ti attend the program wa ó ti rí bó ṣe rí ó dùn mọ́ ó ń rí kà lórí afẹ́fẹ́ ó tún gbọ́ ní museum ó ti rán àwọn èèyàn wá ẹni museum bẹ́ẹ̀ a ní yorùbá a ní àṣàdé cultural museum wow. ní Canada nígbà tó máa ṣe fídíò títọ́dún yìí ó pe yorùbá yẹn geere ó tún pe orúkọ mi gerege ńbẹ mi ì tiẹ̀ mọ̀ pé yóò dárúkọ mi ńbẹ torí mi ò ẹ eh, o mi ò nírètí kó dárúkọ mi <laughs> ṣùgbọ́n bó ṣe tún wá pe orúkọ mi yẹn á wá jẹ́ kí n mọ̀ pé nǹkan tí à ń ṣe yìí ó ti ń ní ipa ọ̀lẹ́ àwùjọ hmm. eh, Yorùbá dẹ̀ máa ń sọ náà yìí pé eh, bílé bá san ni tí ò bá san ni àwọ̀ láti mọ̀ báàbá hmm. tiẹ̀ rówó ń nǹkan ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run kò síbi tí mo fẹ́ wọ̀ lẹ́ni tí mi lè wọ̀ hmm. látara ọ̀rọ̀ àṣà yìí náà ni fún títí ẹgbẹ́ ngo tẹ sọ tó jẹ́ ẹgbẹ́ aládàásílẹ̀ tí ò lówó nínú tí ò lérè inú àṣàdé worldwide gangan ẹgbẹ́ ló jẹ́ ẹgbẹ́ yẹn á dálẹ̀ fún àǹfààní àwọn tó bá ní òye nípa àṣà tàbí tó fẹ́ ní òye nípa àṣà láti dá sí i ṣùgbọ́n kì í ṣe fún èrè irú museum wá ń sin ọ̀fẹ́ náà fi ń wọlé ọ̀fẹ́ ni àṣàdé tá a ṣe kọjá lọ́dún tó kọjá ọ̀fẹ́ làwọn èèyàn wọlé hmm. tá a bá ní káwọn èèyàn fowó wọlé bóyá nítorí pé a máa ṣọ la ṣe máa ta tíkẹ́ẹ̀tì ṣùgbọ́n nǹkan tá à ń gbìyànjú àti ṣe ni wípé a fẹ́ kí ó kárí ilé kó kárí oko ẹlòmíì ò ní owó tán pé kíní yẹn ti wọ́n jù nù ò ṣe lè lọ ṣùgbọ́n náà sì wọ́n sọ wípé ọ̀fẹ́ ni kò tún ní excuse tó fẹ́ give àfi tó bá fẹ́ sọ pé ibi iṣẹ́ òun lọ ibi iṣẹ́ ń jọyìn àbọ̀ òun ráyè ń jọyìn gbogbo àwọn nǹkan báyìí à ń ṣe látara ìtara ta ní fàṣà àti pé a gbọ́dọ̀ rí wípé ìta ni pé kí àṣà wa kó dúró láwùjọ òyìnbó ṣe ń lọ níwájú kí èdè yorùbá náà máa bá a lọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbàgán mo máa ń sọ fáwọn èèyàn pé mi ò gbọ́yọ́ òyìnbó pé kán bá mi wá ògbìfọ̀ irúgbà tí mo máa ka àpilẹ̀kọ mi nígbà àṣàdé tó kọjá ní Canada mo kà á ní èdè yorùbá ẹni tó wá jẹ́ cultural ambassador wa obìnrin ni à ń pè ní olórí àdùkẹ́ òun ló wá òyìnbó dẹ̀ tún ni òun ló wá kà á ní èdè gẹ̀ẹ́sì níwọ̀n gbà tó yẹ pé mo ti kọ́ kalẹ̀ lédè gẹ̀ẹ́sì mo kọ́ kalẹ̀ lédè yorùbá wá kà á lédè gẹ̀ẹ́sì gbogbo yẹn kì í ṣe pé mi ì lè kà lóyìnbó lóòótọ́ ṣùgbọ́n mò ń ṣe àfihàn wípé tí mo bá tún kà lédè òyìnbó ta ló fẹ́ tú sí èdè yorùbá fáwọn tí ò lè ka yorùbá ẹ̀jẹ̀ ń kúkú kà ń yorùbá kan lè mọ̀ pé yorùbá gan fúnra ẹ̀ èdè ni institution ni on our own. Hmm. ẹ ṣe gan-an ni ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín yìí ẹ mọ̀ pé ó níbi tèmi àti yín tàti kọ́kọ́ pàdé tí arábìnrin kan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn ti ṣe ń kọ̀wé bóyá ní science subject ní sì ń kàn fún yorùbá kọ́ wọn ní science subject ní bí a ní gọ́ọ̀mẹ̀ntì sí ọmọ tí yóò gbọ́ english tààrà kàn fún yorùbá ǹjẹ́ ó ṣeé ṣe. ṣé ẹ rí i tó bá fi lè mú wọn rí bíbélì kọ ní yorùbá tí wọ́n kọ kùránì ní yorùbá kò sí nǹkan tó ti nira láti lè kọ yorùbá hmm. ṣùgbọ́n ta ló fẹ́ fi àkókò rẹ̀ lẹ̀ láti ṣe hmm. tí mo bá ní mo lè fi àkókò mi lẹ̀ láti ṣe àwọn bùkátà mi lákòókò tí mo filẹ̀ láti ṣe ta ló fẹ́ máa gbọ́ ìdí rẹ̀ nìyẹn tí òyìnbó ṣe máa ń gbé millions of dollars kalẹ̀ fún research torọ́ mọ̀ wípé ẹni tẹ́bi ń pa ò lè ṣe research ẹni tó ní bùkátà tó fẹ́ gbọ́ kò ní kó owó tiẹ̀ sórí pléènì kó ra ticket kó lóun fẹ́ gbọ́nà Australia lọ látara pé ó fẹ́ gbá research ṣé mọ̀ gbogbo kínní ọwọ́ ìjọba ló wà àwọn kùrọ àwọn àwọn nǹkan tó jẹ́ ètò ìlànà tí wọ́n ń tẹ̀lé nílò ìwé mi fẹ́ lo òyìnbó bọ̀ wọ́n máa ń pè wọ́n máa ń pè ní curriculum lóyìnbó torí ọ̀pọ̀lọpọ̀ gan ọmọ túmọ̀ àwọn ìlànà tí wọ́n ń tẹ̀lé ní titi ẹ̀ka ẹ̀kọ́ ìjẹ́jọba gan gbìyànjú wípé a lè ṣe kínní ìsédé àbínibí wa ọmọ mélòó gan ló ń ṣe Yorùbá gẹ́gẹ́ bí subject in school mọ́ gbogbo kínní ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ìbéèrè yín ṣùgbọ́n ó nílò àtìlẹ́yìn ìjọba ṣé gan ni ẹ bá mi gba àwọn tí wọ́n wà nílé níyànjú pàápàá àwọn tí wọ́n fẹ́ travel out tó jẹ́ pé wọ́n fẹ́ gbàgbé yorùbá àbáwọn ọmọ tó ti wà níbẹ̀ tó ti gbàgbé àbáwọn tó tiẹ̀ fẹ́ káwọn ọmọ wọn mọ̀ nípa ẹ̀ pátá ẹ bá mi gbà wọ́n níyànjú lóní ṣókí. ẹ mo kàn fẹ́ ká mọ nǹkan kan dájú pé ìjọba kan lọ ìjọba kan dé ìlú sì wà bí ìlú o hmm. tá a bá torí pé a fẹ́ràn àwọn tó ń ṣèjọba a fẹ́ fìlú lẹ̀ ó tó bẹ́ẹ̀ lóòótọ́ torí pé kálukú ń wá bí ó ṣe là bí ó ṣe lu káàkiri ṣùgbọ́n ẹ mọ̀jà gbàgbé pé gbogbo ibi tá a bá dé wọ́n á béèrè pé ibo la ti wá hmm. tó bá wá ṣe pé a ti kádàrá pé ẹ̀yin náà wà lára àwọn tí ó tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe lọ́la ṣùgbọ́n Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ fún yín ní àǹfààní láti lọ kọ́ ẹ̀kọ́ lókèrè tẹ́ ẹ̀ bá wá para wálé àǹfààní tá a torí ẹ̀ pé kẹ́ ẹ wá ṣe ìran yín tàbá dọ́dọ̀ lọ́n wọn bí wa hmm. wípé a láǹfààní láti ẹ̀ ti jáde láti mọ̀lú káàkiri láti ṣègbà láti ṣùgbọ́n ṣo padà lọ ṣe àǹfààní sí ìlú tá a ti bí ẹ gangan fún díẹ̀ yìí mò ń rọ̀ wá tá a bá láǹfààní àti rìnrìn àjò ẹ máa jẹ́ ká rántí pé tí ìgbín bá lọ tó bá bọ̀ á ti padà sí inú kòkó ẹ̀ torí pé ilé làbọ̀ sinmi oko gbogbo àǹfààní tá a bá sì ní náà ẹ jẹ́ ká jẹ́ aṣojú rere ká má bà orúkọ orílẹ̀-èdè wa jẹ́ ká sì má bà orúkọ ẹbí wa jẹ́ ọlọ́run á túbọ̀ lànà fún gbogbo wa. àmín àmín àmín ilé làbọ̀ sí mi òkú ẹ ṣé gan ni ọmọọba Joel Ọláníyì Ọ̀yátóyè aka Baba àṣà tàbá tó pé ilé nǹkan sì ń jẹ́ máa dá wa lóhùn. alágbára ọlọ́run tí àǹfààní bá wà á dá. ọ̀rọ̀ ẹ ṣé gan ni. ẹ yẹ́sẹ̀ omi lérò pé gbádùn àlejò wa ti tòní àṣà wa èdè wa ẹ má jẹ́ kó parun láti ìlú Canada lọ wọ́n dẹ̀ sì ń gbé àṣà Yorùbá sórí ẹlòmíì ti lọ ìlú òyìnbó ti gbàgbé ohun tí Yorùbá tiẹ̀ jẹ́ báwọn ọmọ bá dé Nàìjíríà báyìí oh no mom what's she saying mom is she talking to me kò yẹ kí yẹn rí bẹ́ẹ̀ yẹn ẹlòmíì dẹ̀ tún máa dé báyìí ọmọ ẹ̀ máa ní ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà torí pé kí ni wọ́n sì jiná pẹ̀lú àṣà àti ṣe Yorùbá bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí fún gbogbo wa ẹ má jẹ́ ká sọ àṣà wa nù. alright ìbéèrè mi tòní ìgbà wo ni ètò yìí máa ń wáyé time that particular time tẹ́pẹ́ máa ń jókòó láti wo ètò yìí time ó ní ètò Hello Africa tó máa ń wáyé time wo ló máa ń wáyé ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí oh eight oh six seven five two one four five five lẹ́ẹ̀kan sí oh eight oh six seven five two one four five five abike darapọ̀ mọ́ social media handles wa at official black drum tv lórí facebook at official black drum tv lórí twitter at official black drum tv lórí instagram ẹ lè lọ sí orí youtube wa náà black drum tv one ẹ má dẹ̀ ṣe gbàgbé pé èèyàn kan ti jẹ́ ẹ̀bùn o kódà gan a ti sẹ́ndì ẹ̀bùn sí èèyàn yẹn ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa pẹ̀lú ẹ̀bùn onírúurú tani ni níkàlẹ̀ ká fi gbogbo ìdùnnú ká fi pàdé nígbà mìíràn ire o.